bóyá ní ọ̀la tàbí ní ọ̀túnla àgọ́fà ti wà ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Muharram tí í ṣe ọdún tuntun èyí tí a máa fi ń súnkà ìjọ kí ni wọ́n pè ní ìjọ táwọn lọ pé fourteen forty one nígbọ́yá bí ọ̀la tàbọ̀túnla ká kí ni jẹ́ ìjọ ìjọ nínú Islam òun náà ní kíyàn jáde min arfil láti lẹ àìnígbàgbọ́ ìlà àrùsílẹ̀ islam lọ sílẹ̀ islam bí irú ìjọ èyí tá nẹ́bí sọ́lọ́ lọ́ọ̀fà rẹ̀ ọ̀sẹ́lá ń ṣe lọ sí madina bí irú ìjọ èyí tí abákẹ́ àwọn ọmọ hábà ṣe lọ sí habasha ibi tó ń pè ní ethiopia bákan náà ìjọ lọ sí madina yìí tẹ́tẹ́ lọ́jẹ́ ṣáájú ṣáájú kí mọ́kà tó islam ṣùgbọ́n gbà tí wọ́n kà padà di ilẹ̀ Islam tó ti padà di ilẹ̀ Islam nígbà yẹn lànàbì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ìpè la hijrata ba'da al-fath kò sí àásìlè jáde mọ́ láti Mẹ́kà lọ sí Madina lẹ́yìn ìgbà tí Mẹ́kà náà ti di kíni o tó ti di ilẹ̀ Islam walakin jihadun wa niyya àmọ́ ìhun tá a lè jáde fún òun ni pé tá a bá fẹ́ lọ jagun tó jẹ́ ọ̀nà ọlọ́run ọba àti kéèyàn ti tún ní àníyàn tọ́ba ẹgbẹ́ èèyàn láǹfààní àti lọ. torí bẹ́ẹ̀ tí wọ́n bá ti ní ẹ jáde láti lọ jagun tó jẹ́ ọ̀nà ọlọ́run ọba tó kiri ẹ jáde bẹ́ẹ̀. hijrọ̀ yìí onírànà méjì ni bẹ́ẹ̀ a ní àlejò tó ẹlùmọ̀nàwíyà èyí tó já sí pé hijrọ̀ onítùmọ̀ ni òun náà ní kéèyàn gbéra kúrò níbi gbogbo wù tí ọba adẹ́dà bá ti léwọ̀. afáwọn abdullahi ibn amr ibn al-aasi rọ́jì ọlọ́run dàlẹ́ àìsùnmọ́. wọn lànà ibi sọ́dọ̀ lọ́wọ́ àìsàlá ń sọ ìwé alimuslimu mùsùlùmí òdodo òun ni wọn sẹ́lẹ̀ mọ́ alimuslimu náà mẹ́lẹ́sáàdì bíi wáyọ̀dẹ̀. òun lẹ́nu tó ṣe wípé àwọn mùsùlùmí là níbi ọwọ́ rẹ̀ òbí ọwọ́ rẹ̀ tuntun ta mú wọn. mùsùlùmí òdodo òun náà ni ẹni tó ṣe wípé àwọn mùsùlùmí là kò fi àwọn rẹ̀ kó fi tẹ̀sùn ta fún ọ ọ̀pọ̀ wọn tí wọ́n tètè kò fi àwọn ta tí wọ́n jẹ́ mùsùlùmí gidi nìyẹn. àdébí sọ́dọ̀ lọ́wọ́ ayọ̀ tẹ́lẹ̀ nínú hadithi ọdúnwẹ́lú hẹ́ẹ̀kẹ́ ẹ̀ wá rẹ̀ tó ṣe ìjẹ́ra ìjẹ́ra tó ní ìtumọ̀ dára ọ̀hún náà ni man hajara ọmọdé ọlọ́wọ́ àti ọ̀hún lẹ́nu tó yẹ lódì tó ti ọlọ́wọ́ ọlọ́wọ́ hijira èyí tá a lè fura mọ́ bẹ́ẹ̀ tó jẹ́ ìrìn àjò gangan ní ìyàrá máa gbéra òun náà ní gbígbéra ní ilẹ̀ àìnígbàgbọ́ lọ sí ilẹ̀ Islam. àtọ̀ ìfọ́dà gẹ́gẹ́ bí èyí tá a nẹ́bi sọ́lọ́ lọ́wọ́ sọ́lá ń gbégbá tí wọ́n ká jẹ́ ilẹ̀ àìnígbàgbọ́ lọ sí ìlú Medina. àti kéèyàn tún gbéra mìnà àrùsísù nílẹ̀ tó ti ń ṣe lágbóró ilẹ̀ àrùsísọ̀lá lọ síbi tí wọ́n ti ń ṣe rere bí ìdí arákùnrin kan tó pa ẹ̀mí ọgọ́rùn-ún ẹ̀rí pípa tó pa náìtì náì ó béèrè pé ta ló ní mọ́lì àníbi sọ́lọ́ bá sẹ́lá ló pèsè yìí fún àwọn sàhábà wọ́n ní ọkùnrin kan náà tó ti sáájú yìí ọ̀pá èèyàn náìtì náì àwọn èèyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún ló pa àwọn abẹ́rẹ́ pé ta ló ní mọ́lì lórílẹ̀ àwọn atọ́ka rẹ̀ sí àfáà kan tó máa ń ṣèjọ́sìn ṣùgbọ́n kò ní mímọ́ ìgbà tó àwọn aṣèbéèrè lọ́dọ̀ àfa ìgbẹ́ nìkan bá ti ní ó ti pa ẹ̀mí mọ́kàndín ní ọgọ́rùn jẹ́ yóò rí àforíjì ọlọ́wọ́n bá rí àfa yẹn ní rárá kò lè mímọ́ ní gbàgbà pé kò lè rí ọba pa àfa yẹn pé wọ́n tó kú bí wọ́n bá tó jẹ́ wọ́n lò ní lọ́lọ́wọ́ ẹ̀rọ ọwọ́ apá àfa ó fi pé ọgọ́rùn ẹni rẹ̀ òkú balẹ̀ ọba tó bẹ̀rẹ̀ sí ní ṣèbéèrè yìí pé táǹtù nímọ̀ lórílẹ̀ wọ́n bá tọ́ka rẹ̀ sí olùmọ̀. lóbi já sí pé kì ṣe ìjọsìn là á máa ń ṣe láì nímọ̀ ká nímọ̀ nìjọsìn fi máa nítumọ̀ kọ́má pé òun tí o lè sẹ́ẹ̀sì lọ pé lẹ́sìn fúnra rẹ̀ wọ́n á tọ́ka rẹ̀ sí olùmọ̀tò tán nígbà tó ti ọdún olùmọ̀tò ara wọ́n wá ibi ẹnìkan ti ní o ọgọ́rùn yóò lè rá foríjì ọlọ́run bá ìyẹn yóò rí àforíjì sége ṣe fẹ́ nìyí mú un mọ́ra ìgbà tí èsì ìfọ́gọ́rùn wọn lòun ò ní rí sẹ́ńgbà wa fọ́gọ́rùn lòun ó tó rí bàbá ní ibi tọ́wọ́ àyàn ọ̀dà ní títà lọ nìyẹn ibi tọ́wọ́ àyàn ọ̀dà kókó nílẹ̀ tọ́wọ́ àyàn láàrin ìgbà tọ́wọ́ ajáde tó ṣe ìjọrọ kó o láyè tó ti ń ṣe pálapàla yẹn lọ́nà kó ti jáde láyé ni ọwọ́ adigun mọ̀láyíká àti àti mọ̀láyíká àyà wọ́n jà sí mọ̀láyíká àyà tó fẹ́ ni yóò ṣe rere rí. èèyàn ọgọ́rùn ló ti lọ́pa bóòdì àti arábìnrin mọ̀lẹ́kà kẹ́ni ọ̀nà àlẹ́ arábìnrin ti nìkan ti ń lọ wá tuntun bá lórí nígbà tó lọ́wọ́ bá ti fẹ́ náà ti ti gbéra kó níbi ilẹ̀ yaba ọlọ́wọ́ wá ní kí ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tó ti ṣe dáadáa yẹn ó súnmọ́ ilẹ̀ ọwọ́ mọ̀lẹ́kà kẹ́ gbé. kó gẹ́gẹ́ bá ti sọ́nù hadith abdullahi bin abbas rọ́jà lọ́sùn lọ́la àdúgbò táwọn ìsáájú. káṣí ní jọrọ yìí ìtọ́ka ayọ̀wọ́ àbáwọ̀ àná alákọ̀ọ́lẹ̀. ọlọ́run ọba sùhánà pàpà jùlọ ọlọ́run tí wọ́n mọ yóò hájú fi sẹ̀bi ìlẹ̀lá ẹni yóò tọ́ka ṣe ní jọrọ lójú ọ̀nà ọlọ́run yẹn ni kó ṣe ń sòrí ìtọ́lọ́ àwọn àyè míì tó ṣe kó lè ságbà kọ́kọ̀ dáadáa ọ̀sá kódà àrígbà láyé àríbí wọ́n mọ̀ yá foríjọ bíi bẹ́ẹ̀ ti ní mọ̀hájọ́rọ́ ẹni yóò tọ́ bá jáde kó lè rẹ̀ lẹ́ni tó ti lé jáde ìlọ́lọ́ ó ti ń torí ìjọlọ́ wọ̀rọ̀ tó wẹ́lẹ̀ ọjà ti ń torí òjijì ọlọ́run tó ń tan ìdírí òlè mọ́ òun ọwọ́ akúnṣojú ọ̀nà fọ́kànlélọ́kọ̀ àjẹwò wọ́n ti dẹni ọlọ́run máa fún lẹ́sìn rẹ̀ ọ̀gá ẹ̀ lọ́wọ́ ọ̀gbọ̀ fúnra rọ̀hìmọ̀ torí ọlọ́run ọba ni aláforíjì ni ti máa ń sìnkè yẹn. ẹni tó yẹn jọ bẹ́ẹ̀ ni nìyẹn torí tọ́lọ́run tó fi jáde jọ yẹn ti padà aláforíjì ọlọ́run kẹ́yìn. ìtọ́ka àtijọ́ ọkọ̀ jàrá ní sunna náà ni ọ̀rọ̀ sáà nàbì sallallahu ìjọ ọlọ́run bá jẹ́ mú bó ọdún bá jẹ́ mú náà ní kí o gbẹ ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run máa fún yẹn sí i. àdébí sọlọ lọ́rọ̀ sọlọ nínú ọ̀rọ̀ tó sọ ó ní sèwọ̀ ọmọ pé jíjọ́ tó ti yí gangan lára dáàbì tí mo mọ ọ̀gbìn gbogbo yóò ní ẹ̀rọ àti nínú ẹsẹ̀ ṣáájú oníjẹ́ra tó ṣe gbogbo níbi wọ́n ti tẹ́tẹ̀ nílẹ̀ mọ́tíkà tẹ́lẹ̀ kó tó dilẹ̀ ń sáà wá sí mẹ́dínà gbogbo yóò tó ti pátá ọlọ́run ti forí ẹ̀jẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ àti pé alẹ́bi sọ lọ́wọ́ àti lọ́sọ̀ fẹ́ sọ́kùn ìdàbí Fàtímà àti Jùmọ̀lù wọ́n ní alẹ́ yìí ká bìlì ti jọ̀rọ̀ ọ̀dọ́wọ́ rẹ̀ pẹ̀lú kò ṣe ìdílé jáde fa ìtẹ̀kùlà mi sẹ́lẹ̀ torí kò sí òtòwò tó jọ rárá. alẹ́bi sọ lọ́wọ́ àti sọ́lá ó kú sọ fún àtúntò lànà wò láti yẹ lèmọ́mù ẹ òwe lèmọ́mù tí wọ́n yẹ láwùjọ wá sí fámìlì wọn bí yẹ lè èsì ìmọ̀ tọ́ba ti jẹ́rìn wọn lọ́kàn wọn ni oníkan gbólóhùn nìkan tó ní. ṣùgbọ́n bá nẹ́bí sọ́lọ́ bá sáláńtì fi lélẹ̀ pé ta ló yẹ nílé mọ́mù àtúntò sáláńtì yẹjọ́ ẹ̀ lójú ayé. wọ́n ní bí ọba ti lè mọ́mù fáwọn èèyàn àkàrà ògùn lè kíta àbílà. ẹni ọba mọ kùránì kejì èlé akábí tẹ̀lé láwùjọ sí kódà àbá àtọmọ kùránì kejì yóò tó sọ́dọ̀ ẹni bí ọmọdé ọ̀tọ̀ sẹ́yìn ẹni bí ọmọ ti àgbà rárá ẹni ó lè ké kùránì òun ní kọjá lè mọ́ wọ́n lè tẹ́lá gbogbo wọn náà wọ́n mọ kùránì gbé ẹ̀sùn wa ọ̀dà talẹ̀mí tí ó tún tó bá jẹ́ ẹni tó sáájú ti hijọ́ lójú ayé àtẹ̀mí sọlọ́lọ́ àlùfẹ́lẹ́ ọ̀hún náà ní kò kejì nìyẹn lẹ́yìn náà tá a tún tí wọ́n bá bákan náà àwọn àwọn orí gbà ẹ̀rí àríwá sọ síbẹ̀ yìí pé tó sáájú ti nínú ọ̀rọ̀ tá a tẹ̀lé fọlọ́lá sọlá tó sọ wọn ni yóò gbọ́dọ̀ fẹ́ islam tó ti hijrọ ọjà kújọ náà lọ́wọ́ ọba ọwọ́ awú sórí bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ni ọlọ́wọ́ ọba sùhánà wọ̀ tààlà ọlọ́wọ́ ti lọ́rọ̀ yìí fún ara rẹ ó ikú wọn kò ń fẹ́ ní wà ní tẹ́tẹ̀ anabi sọlọlọ alẹsẹlẹ wọn ni mo fún ní àgbéyẹlé ẹni yóò tó bá nígbà gbọ́ bíbí anabi wà á ìṣúwọ́ ti tẹ́lẹ̀ fọlọ́ wà á jà wọ́n mò ń fún ẹni ẹni àgbélé wípé ilé kan láàrin àlùjẹ́ńdà ló ń tọ̀ máa dé. bákan náà wọn ni wọn bí anábì léèrè sallallahu alaihi wasallam àni afdal iman pé ìgbàgbọ́ wo ló lọ́lá jù òjijì ọlọ́run níbẹ̀ ni àlùjẹ́jọ́rọ̀ kéèyàn sì ní jọrọ ni àdébí sallallahu alaihi wasallam ó ní láti nǹkan márùn tó ti gbọ́dọ̀ ń lọ pàdé àkọ́kọ́ ẹ máa gbọ́rọ̀ aláṣẹlẹ̀ lòun ní asámà ìkẹta òun náà nìkan máa tẹ̀lé aláṣẹ nípa dáadáa ìkẹrin òun náà ní alìfíjọrọ ìsíléjáde nítorí ìtọ́lọ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní alìfíjọrọ النبي صلى الله عليه وسلم وصف الله عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما ودي سي ودي ما هو إنجاز ما هو على الجنة لنو جابي أبادع الله ورسوله أعلم ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ náà ló mọ̀ irú ọ̀rọ̀ lọ́tọ́tọ́tọ́tẹ̀ ta lè wí nígbà tá nẹ́bí wà láyé ṣùgbọ́n gbà tí ọ̀sán àtẹ́bí láyé wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àlùsálàm ọlọ́run àìlàmù nìkan lámàrí torí bá nẹ́bí bá jẹ mọ̀ náà àlè lọ́mọ tí nìkan béèrè kankan lọ́wọ́ ẹ̀ mọ́ ọ̀dà wà lóhùn sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àlùsálàm mẹ́lẹ̀ ẹni olóore ti bàbá ẹ lọ sí sànẹ́bì sọ́lọ́ lọ́wọ́ àlùkálá àlè lọ béèrè kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́ ń gbà lójú lọ. lóbi ẹgbẹ́ nǹkan bí ọ̀bá yọ ọdún ọba ní ọlọ́wọ́ àìlàmù láàbì ọlọ́wọ́ lọ́wọ́ láàbì ṣùgbọ́n bàtà sẹ́bí wà láyé àlọ́wọ́ ọ̀rọ̀ tó lòó àìlàmù. àdébí sọ́lọ́ lọ́wọ́ àtàlá ọdún wa àkọ́kọ́ wọn pe ẹnìkan ní Tufayl ibn Amr ad-Dawsi ó béèrè ààbò lọ́dún lọ́dún títí ọlọ́mọsọ̀lọ́ lọ́wọ́ àtàlá irú èyí tí wọ́n ní kótó ní gbàgbà ìsìlámù òṣìṣẹ́ lọ́wọ́ ni àyíyàn òṣèṣì ìwọ̀n tọ́lọ̀ wọn bá tọ́jú pamọ́ fáwọn àǹtọ́rù kọjá ọ̀sẹ̀ máa wá àbò kàkàkì wọn nígbà táwọn ẹbí tọ́lọ́ lọ́wọ́ àtàlá wá sí ìjọra lọ sí Nàìjíríà afáwà Tufayl ibn Amr ad òun náà ṣe ìjọra pẹ̀lú rẹ̀ wọ́n lára kùnrin kan náà wá sí ìjọra náà àwọn ọjọ́ rẹ̀ sùdá tó ń tẹlẹ sáwọn yẹn ní mọdínà tọ́bẹ̀rẹ̀ sí ní rẹ̀ wọn pé kí wọ́n ní àfòlù abẹ́kùnbá ọwọ́ rẹ̀ ni ìnira yìí wá lé kókó púpọ̀ jù ọba lọ gbé àwọn nìkan náà ọmọ níka rẹ̀ bẹ́jẹ̀ sì bẹ̀rẹ̀ sí dáàbì yẹn tẹ́sí mọ̀pẹ́ nìyẹn á sọ fún mi lọ́sọ̀kù fáwọn rẹ̀ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà títí tòmí láyé. afọwọ́n àkùnfẹ́ yẹn ọwọ́ alálàárí ẹni yẹn ń dùn rẹ̀ ó rí pé ìfèsì rẹ̀ máa rẹwà ṣùgbọ́n ọwọ́ rẹ̀ yẹn wọ́n ti fi kẹ̀kẹ́ mọ́ ẹ ó ti gbájú tí wọ́n bẹ̀rẹ̀ pé kí ni ẹlẹ́dàá rẹ̀ ti mọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni peter lọ ni ẹ wọ́n farọ ní ìdí ìjọrọ ti ìlànà ìlànà ọlọ́run máa fún méjì mi pẹ̀lú oníjọrọ èyí tó ti pé mo ti lọ sí madina kọ́ ilé hàdá àti ẹni wọlé kù wọn lè sáré استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه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 kí ni àwọn nǹkan tá a gbèrò lábẹ́ hijrọ́ hijrọ́ yìí pàpà jùlọ ní ìyẹn àyè tí wọ́n ti ń sa ìdìgbàgbọ́ sọ́lọ́wọ́n ọba káyọ̀ lónìí mo ta gbàlérò kankan pẹ̀lú hijrọ́ yìí àyè tí wọ́n ti ń sa ìmọ̀ọ́rẹ́ sọ́lọ́ kápá ìyẹn lẹ̀ kódà arínú àwọn olùmọ̀ káwá lọ sí àyè Islam arínú àwọn olùmọ̀ tí wọ́n ti kódà tẹ́tẹ́ ní àyè tí wọ́n bá ti ń dá sí ni wọ́n ti tẹ́tẹ́ ọlẹ̀ jádùúgbò lọ́jà gbé kìkì dáa bíbí àná ìyẹn ó gbọ́n bẹ́ẹ̀ ni o lórí pé àlìyé sáánù ìbùdó ní àti èèyàn ní ìyọmọ ẹ̀fọ́rọ́mẹ́ǹtì rẹ̀ àbọ̀ lọ́ọ́bá iye ọlọ́ọ́bára rẹ̀ ní àyè tó ti pé ìlú tabatẹ́kùn wọn máa ń lu gbogbo gbà ènìyàn ní pẹ́ báyọ̀ tọmọ pé jọlọ́bá rẹ̀ àwọn ẹni tí wọ́n tẹ̀sí ti ẹ̀ nìyẹn òun là nẹ́bí sọlọ́lá àtẹ́lá ti sọ wípé nínú oríire ọmọ nìyẹn lọ́wọ́ àtọ́jẹ́ mùsùlùmí aládùúgbò tọ́jà aládùúgbò wúlé yẹn fẹ́ máa bá gbé yẹn. láti rí nù àwọn olùmọ̀ tí wọ́n ní ibi tó ti ń tẹ́sẹ̀ gẹ̀dárì máa fìyà àyìnbó ti ń tẹ́sẹ̀ báyà wọ́n pàdìyàn bẹ̀ ni wọ́n mutí bẹ̀ ni wọ́n sèṣìnà bẹ̀ ni wọ́n ń parọ́ bẹ̀ ni èké ni wọ́n máa ń ṣe níbẹ̀ yẹn mo tó gbajúmọ̀ ládùúgbò yẹn nìyẹn ẹ wo obìnrin mi ó mú wa dúró báyọ̀ máa sàrọ̀ ọ̀sẹ̀ta láti mú wọ bíbá yìí ó lè já àwọn onírìkì sí àwọn onírìkì mọ̀ ní ọlọ́ọ̀kẹ́ lọ́wọ́ nígbà tí yẹn ti rí pátìpì yẹn ọ̀fẹ́ sí ìyẹn pẹ̀lú ìyàwó yẹn tí wọ́n gbá ìyàwó lọ́wọ́ yẹn tí ó dìdàkudà èyí ó jẹ ìyà yẹn nítorí báyìí lẹ́kọ́ dáàbò máa sún ìyà yẹn ìyá wa lọ yóò rí àwọn ẹni tí wọ́n máa lọ sí àwọn ah, kílódé tẹ̀ báyìí ẹ máa ti dáadáa sọ́kọ yìí tí ó lè rọ àwọn èèyàn bẹ́ẹ̀. bákan náà nínú ní pàtàkì dábì ṣe ìjọra òun náà ní sẹ̀tì fún sàwájì mùsùlùmí jíjà máa mùsùlùmí fi lè bọ̀ tábàrí ní àwọn mùsùlùmí kéré láàyè kan táàdé rí pé ní kéré yẹn nínú kẹsí ọyẹ ká sàkíyèsí ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àtàkì àlùsùn náà nígbà tá a ń gbèrò pé a fẹ́ ṣe mọ́sálásí báyìí ọ̀kẹ́ náà àwọn olùmọ̀ tí wọ́n máa ń fún yẹn ní mọ́sálásí báwa ké wọn mọ́ra wọn ní sòsáàdù àtẹ bá wò pẹ̀fẹ́ sí mọ́sálásí sí nígbà yìí o ẹ ké sí àwọn ikú àtúwọ́n wá ra ilẹ̀ síbi rẹpẹtẹ. kó sì fi ẹni tọ́lá jẹ́ pàtẹ́wọ́ pàtẹ́wọ́ gan ẹ̀rọ bà sí kí ni wà lọ́bẹ̀ kìkìdá àwọn ọlọ́ọ̀bọ̀ ọ̀sán ọ̀sán àwọn wà bẹ́ẹ̀ ẹsìn bí ohun tí wọn máa tẹ̀mí lágbègbè yẹn ẹsìn ní oríire ní ìdùnnú ní ìdẹ̀kùn ní dáadáa ní. sọ nípa bẹ́ẹ̀ ìjìra máa ń wáyé láti lè jẹ́ kí èrò kí mùsùlùmí pọ̀ lágbègbè kan bàbá yìí báwọn ẹgbẹ́rẹ́ àtẹ̀sẹ̀sì bẹ̀ ìwọ náà gbìyànjú lọ rẹ́ sílé bẹ̀ níbi kẹta ọ̀sẹ̀ pápá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn adá máa ń tẹ́wọ́ alè lọ rọra wa tó fi mẹ́wàá bíi méjìlá sádùúgbò kan kí lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀fọ́n ta àwọn tó tẹ́wọ́ bíbí àjẹ níjó ní nínú tẹ́lá àbá àwọn olùkọ́ wa náà ní pé ìdáàbò fìlà ọ̀sìn ẹsẹ̀ káta ọ̀rọ̀ kílẹ̀ ìdókòwò ẹ̀fẹ́ yìí kọ́ máa polongo súnà bẹ́ẹ̀ títọ́ ní ẹ̀fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ó ní ọ̀ àwọn kìíní ìbá ti gba orí òdu náà. sọ nípa ní obìnrin yìí pé ẹni máa fà ní tọ́wọ́ àti ga àti ní jọ́rọ́ nìyẹn òun ní sẹ́ sípò sàwádìí mùsùlùmí kí àwa mùsùlùmí lè pọ̀ ní agbègbè tí wọ́n bá tó bàbá àwọn ẹni láì wọ́n lórí pé òun náà ti bá òun náà òun náà ní títí ha ní ilé ṣẹlẹ̀ kó fi lè rọrùn fáwọn mùsùlùmí nígbà tá a bá wà ní ìgbìmọ̀. àti wípé kéèyàn sẹ́kù ẹlẹ́kẹ̀rin nìyẹn kéèyàn sẹ́kù sáàrin àwọn kékeré lẹ́rìí àtúnyìlẹ̀ àwọn àpapọ̀ kìkì. a ti fi yẹn padà dára wọn ní o díẹ̀ díẹ̀ ọ̀pọ̀ méje ti bẹ́ẹ̀ yóò ti máa ju àwọn ẹni nìyẹn. ìdádọ́lọ́ ẹ̀yẹ ló ti ọlọ́wọ́ bá káṣí ìjọ kóòtù fi sí pálapàla bá ń ṣẹlẹ̀ lọ sí ìrere ọmọ àlọ́ lábọ̀ Al-Qur'an ti wá lójú kòkòrò rẹ̀ bákan náà súnà ti wá lójú kòkòrò rẹ̀ ẹ̀rí ìṣe ìjọ lójú ọ̀nà ọ̀nà ọba sùhánù ní ẹ̀sẹ̀ lórí ìdọ́lọ́ Al-Qur'an àti súnà ọ̀sán káwá ní fáwọn ẹni tó bá ti bẹ́ẹ̀ fi àjù láwìn pẹ̀lẹ́ sọ̀tún tóbi nínú ẹ̀ ní àforíjì ẹ̀sẹ̀ bó ti wá lọ àdéhùn àbọ̀ tààtàtàbí nínú ẹ̀ náà ti àlùjẹ́sẹ̀ ilé kan láàrin àlùjẹ́sẹ̀ ó ti wá ní hadithi ẹ̀fọ́dọ́ọ̀dà fún ọ̀rẹ́ yìí eléyìí tá a mẹ́rin bà tẹ́lẹ̀ nígbà náà ni wípé àwọn tí wọ́n bá fi bí wọ́n ti ń ṣe bílẹ̀ lọ́tà ìlọ́dún ṣe rere àwọn náà máa jẹ́ àkọ́kọ́ ó ti ṣẹlẹ̀ sí àwọn àìmọ̀hàjẹ̀rù lákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ àkọ́kọ́ lẹ́ni tí wọ́n wà ní sẹ́ni ọlọ́run ó ti wá ní hadithi abdullahi bin amr bin al-aami rọ́jò ọlọ́run tàlà àdúgbò yà ìbàdàn lọ kí ni wàá ti dájọ́ ká ṣe ìjọ́rọ̀ yìí àbájúlọ ti la láti rí pé ìtẹ̀lé tọ́lọ́wọ́ orí ilẹ̀ fẹ́ kò ṣeé ṣe bẹ́ẹ̀ dẹ́dẹ́ ni o téèyàn bá lágbára láti kó láyé ọ̀rẹ́ yẹn ni tó ti dá pé yẹn wà lágbègbè tó ṣe wípé ìhun tọ́jọ́ náà yẹn ti orí pé kí nìyá rẹ̀ kòtò àwọn adìgẹ́ kó ń bẹ yìí o ìlú wo ló ṣe jẹ́ àlọ́ sẹ́yìn náà ló dùn ó sí nítorí pé alihamudulilá gbogbo nàìjíríà jẹnẹrálì kan kọfẹ ẹsẹ ti fi òwú yóò fi bá sàmù àyíkọ kan láwọn ilẹ̀ ikú àtàwọn ọdún míì náà láwọn àríwá tó ti pé yọ̀ọ́ kẹ́kọ̀ọ́ èèyàn ti báyà mùsùlùmí ni wọ́n ìdá kò báàrún ní bẹ́ẹ̀ tòmí ẹ bá ti wà láàyè tó ti pé yẹn ìmúrímú jòóyọ nípa ẹ̀sìn onídìí láti kó mbẹ ṣùgbọ́n yẹn wà pé tọ́jẹ́ dandan fọ́kùnrin èèyàn orí ni èèyàn lè kó lágbègbè yẹn bákan náà ẹni tó bá ti lágbára ó kó láàyè atúnfẹ́ fún èèyàn ṣùgbọ́n kì í ṣe dandan ẹ tọ́já sí pé rírí ẹ̀sìn rẹ̀ ó ń ṣàfihàn rẹ̀ wọn ò sì kú mọ́ ẹ ó lè lọ síbi tí àyè ó ti gbà á sí sọ̀rọ̀ yẹn ní kókó láàyè lójú rẹ̀ sì ti yẹn ẹni tó bá mú alágbára láti fi ẹ̀sìn rẹ̀ hàn níbi tó ti gbé èmìrí ní darí àwùjọ yẹn bákẹ́ni ó ti lágbára láti kó láàyè ni kọ́ wà láàyè yẹn fi ń da pípọ̀jù tọ́rọ omi ọ̀padà rẹ nìkú islam ọ̀fi padà gbilẹ̀ láàyè yẹn ayélujára ẹ̀yẹn ló ti ọlọ́run ọba káṣẹ́ ìdíjọ́rọ̀ yìí èdè kó ti tó fi hàn òjò fi hàn ẹni pé hadithi kan wà wípé láàbẹ̀ ń kọ́ sí àwọn olùdíjọ́rọ̀ hàtà tẹ̀kọ́dì àti tọ̀gbà. ìjìrá ò lè gbófin o ìyẹn ni fẹ́ kó o níbi tí èyí tó jẹ́ tó níbi èsì yàdáwì ẹ kó o láàyè lọ́sí tẹ́tẹ̀ lọ́sí yapa lọ́sí bí ààyè tẹ̀lé ò lè gbófin o hàtà tẹ̀kọ́dì àti tọ́lá ọmọ mi nígbà ronú bí wàdà mọ́ ìrònú wípé àdá gbogbo ayé tọ́lá ọmọ mi nígbà mọ́ wọ́n láti tọ́jú ìrònúkúwàdà ló ti dófin hàtà tẹ̀sílò àṣàmùsù mìíràn lórí ìhà títí tó ń wo ìpadà lọ yọ níbi títí wọ ìyẹn ní báyìí fẹ́ tán nìyẹn ó fi ẹgbẹ́ gbígbà tuntun bá ilẹ̀kùn rẹ̀ ó sì fẹ́ yẹn kọ̀ọ̀kan nígbà tó bá fẹ́ kọ́ pàtó kàkà bù tí ọba tó bá tuntun ti ká bù lórí aburú yẹn kò sí táwọn bá fún wọn. sí gbogbogbò ọlọ́run ò ní gba tútù bá mọ́ tọ́ba ti di bí òun lọ yọ níbi títí wọ̀. ìgbà lọ́la a ti ń yíra kó níbi tí ayọ̀ ti gba islam lọ sí ilẹ̀ islam bá a kéya lóṣù ilẹ̀ àti àmì sáà ọwọ́ àti títí ìjọba ìdàlùmọ̀ yà èyí dẹ̀ ti fẹ́ lọ sí tún nàbí ilá ibrahim alayhi salatu wa salam ti ṣe é rí bákan náà nàbí ilá ilọ́ alayhi salatu wa náà ti ṣe é rí bákan náà arákùnrin náà mọ́tàn rẹ̀ wá lọ́pàá ìyẹn ọgọ́rùn-ún òun náà ṣe ní jọrọ ni anábì wa sọ́kọ́ mọ́ àlùsálẹ́m àwọn náà ṣe láti mọ́kà lọ sí ẹsẹ̀rìbà tó padà síbi tó ń ní mọ̀dínà tó rọ̀sùn tó ti ń padà ń pè ní àlùmọ̀dínà tó àlùmọ̀dínà wàrọ̀ نسأل الله تبارك وتعالى أن يجعلنا من المهاجرين لما حرم الله ونهى عنه